alágbára gíga mo dúpẹ́ fún yín lónìí mo ṣe yín lọ́ba lórí ohun mo tó fún mi adébùkọ́lá síra tó lówà mí jésù tó fún mi ẹ ṣé lórí ayé mi bọ́lá fọláṣadé ẹ ṣeun jésù ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé no weapon fashioned against me shall prosper we shall not die but live to the glory of God in the name of Jesus why Lord I say thank you for this night thank you for this hour thank you for this minute thank you for this moment thank you for everything you have done thank you for what you are going to do again in the name of Jesus ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé fún oore ọ̀fẹ́ tẹ fún mi lóru tòní láti jí láti gbàdúrà olúwa ẹ ṣé jésù ẹ ṣé olùgbàlà olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé daddy i want to feel your presence right now more than before father come and Mm. Fill my life in the name of Jesus Christ. Father, Lord, let me feel your presence in the name of Jesus. Let your presence be in my life. Let it be in this prayer in the name of Jesus Christ. Jẹ́ kí agbára rẹ kó wá kúnnú ilé kó wá kúnnú àdúrà yìí ní orúkọ Jésù. Agbára rẹ kó wá kúnnú ayé mi ní orúkọ Jésù. Kó kúnnú ayé ọmọ mi ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ kó kúnnú ayé mi ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ kó kúnnú ayé mi ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ kó kúnnú ayé mi ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ kó kúnnú ayé mi ní orúkọ Jésù. Kó kúnnú ayé Adébùkọ́lá ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ kó kúnnú ayé wa ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ kó kúnnú ayé wa ní orúkọ Jésù. Agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ agbára ẹ̀mí mọ́ kò ṣe rí kò ṣe yájú sí. Agbára ẹ̀mí mọ́ kó kúnú ayé mi ní orúkọ jésù kó kúnú ayé wa ní orúkọ jésù kó kúnú ayé wa ní orúkọ jésù kó kúnú ayé wa ní orúkọ jésù kó kúnú ayé wa ní orúkọ jésù mo gbàdúrà ní wákàtí gbogbo iṣẹ́ burúkú gbogbo iṣẹ́ burúkú gbogbo iṣẹ́ òkùnkùn tí ọ̀tá ti ṣe lórí ayé mi tó ṣe parí ẹ̀jẹ̀ jésù máa bá gbogbo ẹ̀jẹ̀ pátápátá ní orúkọ jésù ó lá máa bàjẹ́ ní orúkọ jésù ó lá máa bàjẹ́ ní orúkọ jésù gbogbo iṣẹ́ òkùnkùn tí ọ̀tá ń pòpọ̀ lórí ayé àwọn ọmọ mi olúwa bàjẹ́ ní orúkọ jésù lá bàjẹ́ ní orúkọ jésù gbogbo iṣẹ́ òkùnkùn tí ọ̀tá ń pòpọ̀ lórí àwọn olólùfẹ́ mi olúwa bàjẹ́ ní orúkọ jésù lá bàjẹ́ ní orúkọ jésù gbogbo ẹ̀dákẹ́dà tàbí nínú obìnrin tó ń gborúkọ mi káàkiri babaláwo obìnrin aláàfáà ní orúkọ jésù àbí àwọn àfáà àbí wòlí lórí àbí ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó jókòó lórí orúkọ mi tàbí tó ṣiṣẹ́ ibi kan lórí orúkọ mi lórúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run la pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù la pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó wá ń dá orúkọ tó ń dá ìṣẹ̀dá mi tó ń porúkọ mi ìṣẹ̀dá mi fún ibi lórúkọ jésù ọ̀run bá mi pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ẹni tó wá ń dárúkọ ọmọ mi fún ibi ọlọ́run pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù gbogbo ìṣẹ̀dá gbogbo ẹnikẹ́ni anítàbí nínú obìnrin tó ń dá orúkọ mi fún iṣẹ́ ibi lórúkọ jésù ọlọ́run sọ ẹ̀dá di òkú ní orúkọ jésù gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó ń dá àtọmọ mi fún ibi tó ń dárúkọ mi fún ibi lórúkọ jésù kristi násárẹ́tì ọlọ́run bá mi sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú ní orúkọ jésù gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó ń dárúkọ tèmi fún ibi tó ń dá orúkọ tèmi fún ibi tó ń po iṣẹ́ ewé tó ń po iṣẹ́ egbò tó ń po iṣẹ́ babaláwo tó ń po tàfà tó ń pe àlùjọ̀nú nítorí ọ̀rọ̀ mi lórúkọ jésù ọlọ́run sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú ní orúkọ jésù olùwàsùpè sọ ẹ̀dá bẹ́ẹ̀ di òkú ní di òkú ní orúkọ bóyá iṣẹ́ omi ló ṣe bóyá iṣẹ́ odò ni bóyá iṣẹ́ babaláwo bóyá iṣẹ́ tàfà ni bóyá ti ṣe àwọn wòlíì èké ni bóyá iṣẹ́ àwọn alárùkà ni bóyá iṣẹ́ ti oṣó ni bóyá iṣẹ́ ti àjẹ́ ni bóyá ti iṣẹ́ ti aláwọ̀ pa ni bóyá ti iṣẹ́ olóògbò ni bóyá iṣẹ́ kíṣẹ́ tó jẹ́ ti ibi lórí ọ̀rọ̀ mi olúwa ba iṣẹ́ náà jà wọ́n tó ṣe náà olúwa pa wọ́n nípakúpa ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa orúkọ jésù la pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù bàbá pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù la pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù la pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù olúwa pa wọ́n tọmọtọmọ ní orúkọ jésù la pa ilé wọn rẹ́ ní orúkọ jésù wòlíì kí wòlíì àfa kí àfa babaláwo kí babaláwo tó bá bẹ̀ lọ́wọ́ ti ayé mi ọlọ́run máa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ olúwa pa wọ́n tọmọtọmọ tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ ó la pa wọn tọmọtọmọ gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin gbogbo iṣẹ́ burúkú ètò ẹnikẹ́ni gbé dání láti lòlòdì ayé mi láti lòlòdì ayé ọmọ mi mo gbàdúrà gbogbo ẹni tó gbé iṣẹ́ náà dání ó yá gbọ́rọ̀ olúwa rèé ó yá máa ṣe pa ní orúkọ jésù àti kọ̀wé rẹ̀ pé kò sóúnjà olórúkọ tí wọ́n lè dàkọ́ mi tó máa ṣe àwọn tó bá dìde sí mi ní ìdájọ́ á yín ìkà tẹ́lẹ̀ máa dìde sí mi níbi kíbi tẹ́ bá wà lórúkọ jésù ẹ máa pàdánù ọmọ ẹ máa pàdánù ọmọ ẹ̀yin náà kẹ́ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ ti sọ fún mi pé ogun náà tì èmi kọ́ ti ọlọ́run gbogbo wòlíì gbogbo àfà gbogbo babaláwo gbogbo alárùkà gbogbo ìkà tó pọwọ́pọ̀ lórí ọ̀rọ̀ mi ó yá lórúkọ jésù ẹ máa ṣòfò ọmọ ikú ọmọ kó máa bá ikú ọmọ kó máa dé bá yín ní orúkọ jésù ẹ ṣòfò ọmọ ọ̀run kó pa yín tọmọtọmọ ẹ máa sọmọnà ọmọ yín kó máa dòkú mọ́ yín lójú gbogbo ń tẹ́ fàárọ̀ kó jọ kó máa bàjẹ́ mọ́ yín lójú ní orúkọ jésù gbogbo ẹni tó dìde ogun sí ayé mi gbogbo ẹni tó la sọ wọ́n dòkú o ó la sọ wọ́n o ó la sọ wọ́n o gbogbo ẹni tó dìde ogun sí ìpè mi ó la sọ wọ́n dòkú o ó la sọ wọ́n o gbogbo ìkà tó ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ti gbowó àbí tí ò ti gbowó lórí ọ̀rọ̀ mẹ́ lórúkọ Jésù ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú Ọlọ́run gbogbo ilé tán bá jókòó sí tán bá gbé yọ ayé mi lẹ́nu níbi ibi tán bá jókòó sí ni ọ̀run sọbẹ̀ dáhóró lórúkọ Jésù ọ̀run sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró ó la sọbẹ̀ dáhóró olásọ̀bẹ̀ dáhóró olásọ̀bẹ̀ dáhóró olásọ̀bẹ̀ dáhóró gbogbo ẹni tó bá kóra jọpọ̀ tó bá sọ pé yes àwa dìde ogun sí i àwa gbógun tì í kò sí nǹkan kan tó lè ṣe mo gbàdúrà gbogbo ẹni tó bá sponsor ogun tèmi lórúkọ jésù ó yá ṣòfò sọnù tọmọtọmọ ọlọ́run pa tọmọtọmọ ọlọ́run pa tọmọtọmọ ọlọ́run pa tọmọtọmọ so shall it be in Jesus name amen. If you are evil, you are not wanted. Holy Spirit, take total control this morning. The prayer the I want to pray and some verses I want to read this morning. Father, take total control in the name of Jesus ọ̀rọ̀ ọlọ́run báyìí bí n bá ṣe ń kà kó máa jáde lọ sílé ọ̀tá bí ọfà sínú egungun wọn sínú ara wọn kó máa jáde lọ sínú ilé ọ̀tá kó máa jẹ́ ikú òjijì fún àwọn ọ̀tá bí mo bá ṣe ń kà kó máa jáde lọ bí àpáta sínú ayé ọ̀tá bí mo bá ṣe ń kà kó máa jáde bí iná ajónirọ sínú ilé ọ̀tá àníṣe gbogbo ilé ọ̀tá mi lórúkọ Jésù ẹ ó máa jóná ẹ ò ní sinmi aya yín ní balẹ̀ lórúkọ Jésù gbogbo ẹni tó ṣe lòdì sí ayé mi mi gbogbo ẹni tó dáná ogun tì mí ní kọ̀kọ̀ àbí ní gbangba lórúkọ Jésù gbogbo ń ẹ níláyé iná jó dànù ọ̀run pa yín rẹ́ ní orúkọ jésù ìpín tiyín àfàyà àbàjẹ́ àfinàjò dànù ọ̀run fi náà run yín gbogbo ẹni tó bá dìde ogun sí mi nítorí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ lórí fẹ́gbò nítorí tòótọ́ ọ̀rọ̀ tí n bá sọ gbogbo yín pátá ní orúkọ jésù ikú ọmọ kọ́lọ̀ fi pa yín kó fi bá yín jà kọ́lọ̀ ń pa yín lọ́mọ kọ́lọ̀ ń pa yín lọ́mọ gbogbo ẹni tó bá wọ ọwọ́ ti ayé mi tó bá wọ ọwọ́ ti ògo mi gbogbo ẹni tó bá di ọwọ́ òkùnkùn ti ayé mi lórúkọ jésù ọ̀run fi sí àárín wọn kó fi kú wọn ká ó lọ́ fi wọn ká ó lọ́ fi wọn l'a l'a l'a wọn ká ọlọ́àfikún tú wọn ká ọlọ́àfikún tú wọn ká ọlọ́àfikún tú wọn ká ọlọ́àfikún tú wọn ká ọlọ́àfikún tú l'a ká ọlọ́àfikún tú wọn ká ọlọ́àfikún tú wọn ká ní àkókò yìí àáfàá kí àáfàá tó bá dìde ogun tì mí tó bá dìde ogun ti àwọn ọmọ mi tó bá dìde ogun ti ilé mi tó bá dìde ogun ti ìpè mi tó bá dìde ogun ti iṣẹ́ mi tó bá dìde ogun tì mí ní gbogbo níbikíbi lórúkọ jésù olúwa fi kú pa wọ́n kí ikú ọmọ olúwa fi pa wọ́n mọ́ wọn olúwa fi kú pa wọ́n gbogbo tó ń kojọ láyé gbogbo tó ń dùn mọ́ wọn lójú gbogbo tó ń pè láyọ̀ kó bá ìbàjẹ́ mọ́ wọn lójú lórúkọ jésù ọ̀run pa wọ́n lẹ́kún olúwa pa lẹ́kún olúwa pa lẹ́kún olúwa pa lẹ́kún olúwa pa lẹ́kún ní orí àdúrà tòní èmi ò ní dárúkọ ẹnikẹ́ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó tó bá ṣe mi sí gbogbo ẹnikẹ́ni tó bá ń dáná ogun tì lórúkọ jésù gbogbo ohun tẹ́ kó bàjẹ́ mọ́ yín lójú ọ̀run kó bayọ̀ yín jẹ́ ọ̀run kó já yín síwòwò ọ̀run kó pa yín tọmọtọmọ ọ̀run kó fàjọba yín ya ọ̀run kó sọ yín dòkú lórúkọ jésù gbogbo ohun tẹ́ tó pa yín láyọ̀ kó bàjẹ́ kó dohun ẹkún kó dohun bànújẹ́ ọ̀run fa ìjọba yín ya ọ̀run fa ilé yín ya ọ̀run fa ètò yín ya ọ̀run fa ọ̀nà yín ya ọ̀run fa ayé yín ya ọ̀run já okùn ẹ̀mí yín sọnù okùn ẹ̀mí yín kò ní lágbára mọ́ bẹ́ẹ̀ pa pépà pépà tó bá wọnú omi ó máa rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ láti wákàtí yìí lọ okùn ẹ̀mí yín kò strong mọ́ ó di pépà ó di pépà ó di pépà aṣọ wèrè máa ń yanẹ mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó dáná ogun ti èmi Bọ́lá Fọláṣadé tó dáná ogun ti àwọn ọmọ mi Adébùkọ́lá ẹ̀mí tó dá orúkọ mi fún ibi níbikíbi lórúkọ Jésù ọ̀run sọ ẹ̀mí wọn di pépà Olúwa fàáyà aṣọ wèrè ń ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni Olúwa jọ ń ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kílé wọn ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ilé wọn kò ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀nà wọn kò ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìgbé wọn kò ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ gbogbo tó bá láyé kó máa ya dànù ọ̀run ya wọn sọ̀rọ̀ ọ̀run kàn wọ́n lábòkò gbogbo ẹnikẹ́ni tó bá lò ní ìfàmì lóyún burúkú ó máa lò lóògùn ti ayé mi gbọ́rọ̀ olúwa mo ní kó gbẹ dànù ọlọ́run jó gbẹ dànù olùwàjò gbẹ dànù olùwàjò gbẹ dànù olùwàjò gbẹ dànù olùwàjò gbẹ dànù gbogbo ẹni tó ṣí ogun ẹni tó ṣí ogun tẹ̀mẹ́ lórúkọ jésù ológun ní olúwa ológun sí lórúkọ rẹ̀ ọ̀run ṣí ogun tẹ̀yẹ lord my god arise today raise your standard against them fight them let them know ilé ẹ̀dẹ́mọ̀ jesus báyìí lálágbára gbogbo ẹni tó bá pè é lálágbára lórí ọ̀rọ̀ mi ní alágbára òkòkò àbútọ́lẹ̀ òní ewé kan àbọ̀ òní ègbè kan àbọ̀ òní babalá kan àbọ̀ máa lùtẹ̀lú pé gbogbo àlùjọ tó bá ti pè kó máa dojú ìjà kọ kó máa bàjà lórúkọ jésù ọ̀run nà wọ́n bólẹ̀ nà wọ́n nà wọ́n nà wọ́n nà wọ́n so shall it be thank you father <laughs> hallelujah hallelujah nítorí. <clears throat> Hmm. Those of you under my platform, I'm praying for myself. This prayer is for myself. Mm-hmm. I'm praying for people. But today, I'm going to pray for myself. If you love, you can also pick my call, I mean, pick my prayer and pray it for yourself. Yeah. I want people to be partaker also. That is why I came on this to do that. Thank you for doing that. Operation do it yourself but if i'm led if i'm led i'll pray for people but today i'm not going to. má ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run yìí mi nítorí tí ẹnu àwọn ènìyàn búburú àti ẹnu àwọn ènìyàn ìtàn ó yà sílẹ̀ sí mi wọ́n sì fi àwọn èké sọ̀rọ̀ sí mi wọ́n sì fi ọ̀rọ̀ ríra yí mi káàkiri wọ́n sì bá mi jà láì nídìí nípò ìfẹ́ mi wọ́n ṣe ọ̀tá mi ṣùgbọ́n mi gba àdúrà wọ́n fi ibi sọre fún mi àti yíra fún ìfẹ́ mi yan ènìyàn búburú ti gbogbo ohun pátápátá jẹ́ kí olùfisùn kò dé ní ọwọ́ ọ̀tún rẹ̀ nígbà tí a bá ń ṣe ìdájọ́ kí a dá gbogbo wọn lẹ́bi kí àdúrà wọn kó di ẹ̀ṣẹ̀ kí ọjọ́ wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn kí ẹnikẹ́ni kó má sí láti ṣàánú fún wọn gbogbo ohun tó bá ti ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba kó gbé àṣírí wọn wá sí gbangba kó tú wọn ní àṣírí kó fi wọn ṣe ẹ̀sín káwọn ọmọ rẹ̀ kó di aláìní bàbá tó bá jẹ́ obìnrin káwọn ọmọ rẹ̀ kó di aláìní ìyá kí aya rẹ̀ tó bá jẹ́ ọkùnrin kó di aláìní ọkọ kó di opó jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó máa àwọn ọmọ rẹ̀ kí ó di alárìnkiri tí ń ṣàgbé jìnnà sí ibi ahoro wọn <clears throat> tí ń tọrọ oúnjẹ jìnnà sí ibi ahoro wọn kí ẹlẹ́ni lọ́gbà kó gba ohun gbogbo tí ó ní kí àlejò kó kéré ìṣẹ̀rẹ̀ lọ kẹ́nikẹ́ni kó má sí láti ṣàánú fún tó bá ti yá má sì jẹ́ kẹ́ni kó sí láti ṣojú rẹ̀ fún ọmọ rẹ̀ aláìní bàbá bẹ́ẹ̀ aláìníyà kíákíá àtọmọdọ́mọ rẹ̀ kúrò ní ìrántí ń bọ̀ kí orúkọ ọmọ kó parẹ́ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá wọn kí wọn kí ó rántí ẹ̀ṣẹ̀ àwọn bàbá rẹ̀ lọ́dọ̀ olúwa <clears throat> kí a má ṣe nu ẹ̀ṣẹ̀ ìyá rẹ̀ nù kí wọn kó wà níwájú olúwa nígbà gbogbo kí a lè ké ìrántí wọn kó lórí ilẹ̀ ọlọ́run kó bá mi kéèrò tí wọn kó lórí ilẹ̀ nítorí tí wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n wọ́n ṣe inúnibíni sí àwọn tálákà ọkùnrin tálákà àti olùpọ́jú àti obìnrin tálákà àti olùpọ́jú kí a lè pa oníròbìnújẹ́ ọkàn bí ó ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kí ó dé sí i bínú ẹ kò ti dùn sí i kò sì dùn sí ire bẹ́ẹ̀ ni kí ó jìnnà sí i kí a ké àtọmọdọ́mọ rẹ̀ kúrò kí ègún bí ó ti fi ègún wara rẹ̀ lé aṣọ bí ẹ̀wù bẹ́ẹ̀ ni kí ó dé sínú rẹ̀ bí omi àti òróró sínú egungun rẹ̀ èyí ni èrè àwọn ọ̀tá mi láti ọ̀dọ̀ olúwa wá àti àwọn tó ń fún un um, jẹ́ kí ó rí fún un bí aṣọ tí ó bò ó lára àti fún un bí àmùrè tó fi gbàjà ní ìgbà gbogbo kí èyí jẹ́ èrè àwọn ọ̀tá mi láti ọ̀dọ̀ olúwa àti àwọn tó ń sọ̀rọ̀ ibi sí ọkàn mi ṣùgbọ́n ìwọ ṣe fún mi ọlọ́run olúwa nítorí àánú rẹ nítorí àánú rẹ ó dára gbà mí nítorí tí <clears throat> wọ́n pè mí ní tálákà àti aláìní ọkàn mi sì gbọgbẹ́ nínú mi èmi kọjá lọ bí ẹni tí bí òjìji tí ó fà sẹ́yìn èmi sì wọ́n sì fi mí sókè sódò bí eṣú eékún mi di àìlera nítorí àwẹ̀ ẹran ara mi sì gbẹ tán torí àìlọ́ra èmi di ẹ̀gàn fún wọn pẹ̀lú ṣùgbọ́n nígbà tí wọ́n wò mí wọ́n mi orí wọn ràn mí lọ́wọ́ olúwa ọlọ́run mi gbà mí gẹ́gẹ́ bí àánú rẹ kí wọn kó lè mọ̀ pé ọwọ́ rẹ ni ó ṣe èyí pé ìwọ olúwa ni ó ṣe kí wọn kí ó máa jẹ́ kí a ké wọn olúwa jẹ́ kí wọ́n máa ṣe gbogbo ibi wọn ṣùgbọ́n olúwa kó máa súre fún mi nígbà tí wọ́n bá dìde kí ojú kó ti gbogbo wọn pátápátá kí ojú kí ó tì wọ́n ṣùgbọ́n èmi Bọ́lá Fọláṣadé èmi ò máa yọ̀ èmi Bọ́lá Fọláṣadé tí ń ṣe ìránṣẹ́ rẹ̀ yóò máa yọ̀ jẹ́ kí ọ fi ọlọ́run bá mi fi ìtìjú ọlọ́run jọ bá mi fi àbùkù bá mi fi ẹ̀sín bá mi fi àìsàn bá mi fi wàhálà bá mi fi kó òjijì fún àwọn ọ̀tá mi jẹ́ kí wọ́n máa fi ìdàrúdàpọ̀ ìtìjú bo ara wọn bí ẹni pé aṣọ kí wọn kó sì máa fi ìdàrúdàpọ̀ bora wọn bí ẹni pé ẹ̀wù èmi ò máa fi ẹnu mi yìn olúwa gidigidi nítòótọ́ èmi ò máa yìn ín ní àárín àwọn ọ̀pọ̀ ènìyàn nítorí yóò dúró ní ọwọ́ ọ̀tún àwọn olùpọ́jú láti wà lọ́wọ́ àwọn tó fẹ́ dá okun rẹ̀ lẹ́bi àmín ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mọ́ bí o ti wà látètè kọ́ ṣe ó ń nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín this one is going to go for three times olúwa gbogbo ègún tó wà nínú bíbélì yìí gbogbo àbùkù gbogbo ẹ̀sìn gbogbo wàhálà gbogbo ìpọ́njú gbogbo òṣì gbogbo ìṣòro gbogbo tóun tó jẹ́ ti aburú nínú bíbélì yìí kó jẹ́ ti àwọn ọ̀tá tó dìde ogun sí mi ní kọ̀kọ̀ ní gbangba àti àwọn tó bá bẹ̀ tó bá gbowó lórí ọ̀rọ̀ mi láti ṣe aburú kan fún mi àbí láti sọ ọ̀rọ̀ àlùfàǹṣà kan sí mi àbí tó bá bẹ̀ láti sọ ohunkóhun tí kò dára nípa tèmi lórúkọ jésù mo gbàdúrà ẹ gbọ́ ọlọ́run ẹ sọ fún mi pé kẹ́mi béèrè ọ́fì fún mi kí n kànkùn ẹ ò ṣì kí n wá kiri èmi á sì rí gbà ẹni kì í pàṣẹ ohun kan láyé ẹ máa fìdí rẹ̀ múlẹ̀ lọ́run ẹni ayé àti ọ̀run yóò kọjá kékeré náà ọ̀rọ̀ yín kì yóò kọjá láìṣe èmi Bọ́lá ọmọ rẹ tí ẹnikẹ́ni kò tọ́ tí ẹ̀yin fúnra yín tọ́ dàgbà mo tún ti dé o Ọlọ́run jọ lóru tòní nílùú Canada òru la wà ní ọ̀gànjọ́ òru mo gbàdúrà lónìí o mo sì béèrè ní pé ìpọ́njú ìṣòro wàhálà ègún gbogbo wàhálà ìdààmú tó wà nínú bíbélì kó jẹ́ ti àwọn ọ̀tá àti gbogbo anilára ayé mi àtàwọn tó ti gbowó àtàwọn tó bìlí pé wọ́n mọ̀rọ̀ sọ wọ́n mọ ṣéèdì tó àtàwọn tó ṣe oògùn tó ṣe iṣẹ́ àfa tó rán àlùjọ̀nú gbogbo pátá kí ègún tó wà nínú bíbélì kó jẹ́ ti tiwọn. so shall it we continue second time. má yẹ pa ẹnu rẹ mọ́ ọlọ́run ìyìn mi nítorí tí ẹnu àwọn ènìyàn búburú àti ẹnu àwọn ẹlẹ́tàn ó yà sílẹ̀ sí mi wọ́n sì fi àwọn èké sọ̀rọ̀ sí mi wọ́n sì ń bá mi wọ́n sì ń fi ọ̀rọ̀ ríra yí mi káàkiri wọ́n sì ń bá mi jà láì nídìí nípò ìfẹ́ mi wọ́n ṣe ọ̀tá mi ṣùgbọ́n èmi gbàdúrà wọ́n sì fi ibi san oore fún mi ìríra fún ìfẹ́ mi yan ènìyàn búburú tì wọ́n jẹ́ kí olùfisùn dúró ti gbogbo wọn nígbà tí a bá ń ṣe ìdájọ́ kí a dá gbogbo wọn lẹ́bi kí àdúrà gbogbo wọn kó di ẹ̀ṣẹ̀ kí ọjọ́ wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn kí kí àwọn ọmọ wọn kó di aláìní bàbá àbí aláìníyà kí ọjọ́ wọn kó kúrú jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó di alárìnkiri tí ń ṣàgbéjìnà sí tọrọ oúnjẹ jìnnà sí ibi ahoro wọn kí alọ́ni lọ́wọ́ gbà kó gba ohun gbogbo tí wọ́n bá ti ní kí àlejò kó kéré iṣẹ́ wọn lọ kí ẹnikẹ́ni kó má sí láti ṣe ṣàánú fún wọn má sì jẹ́ kí ẹnikẹ́ni kó sí láti ṣe ojú rere fún àwọn ọmọ rẹ̀ aláìní bàbá jẹ́ kí a kí àtọmọdọ́mọ rẹ̀ kúrò níran tí ń bọ̀ kí wọn kó parẹ́ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá wọn lọ́dọ̀ olúwa má sì jẹ́ kí àánú ẹ̀ṣẹ̀ yá wọn nù kúrò hmm. jẹ́ kí wọn kó wà níwájú olúwa nígbà gbogbo kí a sì máa rántí jẹ́ kí wọn kí ó wà níwájú olúwa nígbà gbogbo kí a lè ké ìrántí wọn kúrò lórí ilẹ̀ hmm. nítorí tí wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n máa ń gbógun ti àwọn ènìyàn wọ́n sì ṣe inúnibíni sí èmi àti ọmọ tí mo bí kí a pa oníròbìnújẹ́ ọkàn bí ó ti fẹ́ ìgún bẹ́ẹ̀ ni kó dé sí bínú ẹ̀ tí o kò ti dùn sí ire tó máa ń gbógun ti gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ ni kí o kó jìnnà sí àwọn ọ̀tá bẹ́ẹ̀ àti ẹ̀dá bẹ́ẹ̀ bí ó ti fi ègún wọ́ra rẹ̀ lé aṣọ àti bí ẹ̀wù bẹ́ẹ̀ ni kí ó dé sínú rẹ̀ bí omi àti òróró sínú egungun rẹ̀ jẹ́ kéyí kó rí fún un bí aṣọ tó bò lára àti fún bí àmùrè tó fi gbàjá nígbà gbogbo èyí ni èrè àwọn ọ̀tá wa láti ọwọ́ olúwa wa àti àwọn tó sọ̀rọ̀ ibi sí ọkàn wa tó sọ̀rọ̀ ibi sí ọkàn mi tó sì ń plan ibi fún mi ṣùgbọ́n ìwọ tó ń plan ibi fún Adébùkọ́lá bákan náà ṣùgbọ́n ìwọ ṣe fún wa ọlọ́run olúwa ọlọ́run nítorí orúkọ rẹ nítorí tí àánú rẹ dára ìwọ pa mí mọ́ kó o sì pàdé Bùkọ́lá náà mọ́ nítorí pé wọ́n pè wá ní tálákà àti aláìní ọkàn wa sì gbọgbẹ́ nínú wa àwa kọjá lọ bí òjìji tí ó fà sẹ́yìn eékún wa sì di wọ́n sì fi wá sókè sódò bí eṣú eékún wa ti di àìlera nítorí àwẹ̀ gbígbà ẹran á sì tiẹ̀ tí fẹ́ gbẹ tán nítorí àìlọ́ra mọ́ àwa di ẹ̀gàn fún wọn pẹ̀lú wọ́n sì nígbà tí wọ́n wò wá wọ́n sì mì orí wọn ràn wá lọ́wọ́ olúwa ọlọ́run wa nítorí kó sì gbà wá gẹ́gẹ́ bí àánú rẹ̀ kí wọn kó lè mọ̀ pé ọwọ́ rẹ ni ó ṣe yìí pé ìwọ olúwa ni ó ṣe jẹ́ kí wọn kó máa gégùn kí wọn kó máa ṣe gbogbo búburú tí wọ́n mọ̀ ṣe ṣùgbọ́n kó máa súre fún èmi kó sì wà pẹ̀lú mi èmi àtọmọ mi nígbà tó bá tún ti dìde láti dìde ogun sí mi kí ojú kó ti gbogbo wọn pátápátá kí gbogbo wọn kó ṣubú kí ikú ọmọ kó sì máa dé bá ilé wọn kó máa ṣòfò ọmọ kí àìsàn àjàkálẹ̀ àrùn kó máa sọ̀kalẹ̀ sínú ilé wọn kí system wọn moves wọn kó break down kí ègún wàhálà ìpọ́njú wàhálà kó jẹ́ titi wọn gbogbo bọ́n ṣe fẹ́ fún mi láyé kó rí bẹ́ẹ̀ fún wọn pátápátá bó ṣe fẹ́ fún ọmọ mi jẹ́ kí orí fún kí jẹ́ kí a fi ìtìjú wo àwọn ọ̀tá mi ọlọ́run bá mi fi ìtìjú àti àbùkù wọ gbogbo àwọn ọ̀tá mi kí wọn kó sì fi ìdàrúdàpọ̀ bo ara wọn bíi pé ẹni pé ẹ̀rù èmi yóò máa fi ẹnu mi yin olúwa gidigidi ní tòótọ́ èmi yóò máa yìn ín láàrin ọ̀pọ̀ ènìyàn nítorí yóò dúró ní ọwọ́ ọ̀tún àwọn olùpẹ̀jù láti gbà lọ́run tó fẹ́ dá ọkàn lẹ́bi àmín ògo ní fún máa bá fún ọmọ fún ọlọ́run mímọ́ bí ó ti wà láti tìkọ́ ṣe bẹ́ẹ̀ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé ànípẹ̀kun àmín olúwa gbógun ti gbogbo àwọn tó fẹ́ gbógun tì mí jẹ́ nǹka ilé iná three times lẹ́lẹ́dẹ́lẹ́ ìpinnu. má ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run ìyìn mi nítorí tí ẹnu àwọn ìkà àwọn ènìyàn ìkà ó yà sílẹ̀ sí mi nítorí tí ẹnu àwọn ènìyàn búburú àti ẹnu àwọn ènìyàn ìkà ó yà sílẹ̀ sí mi wọ́n sì fi ibi san oore fún mi wọ́n fi ọ̀rọ̀ ìríra yí mi káàkiri wọ́n sì ń bá mi jà láì nídìí nípò ìfẹ́ mi wọ́n ṣe ọ̀tá mi ṣùgbọ́n èmi gbàdúrà wọ́n sì fi ibi san oore fún mi ìra fún ìfẹ́ mi yan ènìyàn búburú tì í jẹ́ kí olùfisùn kó dó ní ọwọ́ ọ̀tún rẹ̀ nígbà tó bá ń ṣe ìdájọ́ kí a dá wọn lẹ́bi àdúrà wọn kó di ẹ̀ṣẹ̀ kí ọjọ́ gbogbo wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò iṣẹ́ wọn kí ẹnikẹ́ni kí àwọn ọmọ wọn kó di aláìní bàbá àti aláìní ìyá kí aya wọn kó di opó tó bá jẹ́ ọkùnrin jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó di alárìnkiri tí wọ́n máa ń ṣàgbéjìnà síbi àrò wọn kí akẹ́ àtọmọ lọ́mọ rẹ̀ kúrò hmm. jẹ́ kí ẹni kí alọ́lọ́gbà kó gba ohun gbogbo tí wọ́n ní kí gbogbo eh, gbogbo ohun gbogbo tí wọ́n ní kí àlejò kó sì kó èrè iṣẹ́ wọn lọ kí ẹnikẹ́ni kó má sí láti ṣe àánú fún gbogbo wọn má sì jẹ́ kí ẹnikẹ́ni kó sí láti ṣe ojú rere fún àwọn ọmọ rẹ̀ aláìní bàbá àbí aláìníyà kí akẹ́ àtọmọdọ́mọ rẹ̀ kúrò ìran tí ń bọ̀ kí orúkọ gbogbo wọn kó parẹ́ kí wọn kí ó máa rántí ẹ̀ṣẹ̀ bàbá àwọn lọ́dọ̀ olúwa má sì jẹ́ ká nu ẹ̀ṣẹ̀ yá wọn nù jẹ́ kí wọn kó wà níwájú olúwa nígbà gbogbo kí a lè ké ìrántí wọn kó lórí ilẹ̀ nítorí tí wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n ń ṣe inú níbi ní sí èmi àti ọmọ tí mo bí hmm, wọ́n sì pè mí ní orúkọ oríṣiríṣi wọ́n ní olùpọ́njú hmm. nítorí tí wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n wọ́n ṣe inú níbi ní sí ọkùnrin tálákà àti olùpọ́njú láti láti pa ọ ní òbínújẹ́ ọkàn bí ó ti fẹ́ ègún gbogbo ibi tí wọ́n fẹ́ fún èmi Bọ́lá Fọláṣadé tí wọ́n fẹ́ fún ọmọ mi Sarah Adébùkọ́lá kó jẹ́ ìpín titi wọn bẹ́ẹ̀ ni gbogbo èrò tán ti rò gbogbo èrò wọn pátá wọ́n ṣe pọ̀ tó Olúwa dá ikú sí àárín wọn Ọlọ́run rán ikú tì wọ́n rán ikú sí àárín wọn kí ikú máa gbé wọn pa ariwo ayọ̀ ni wọ́n sọ pé wọ́n máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo nítorí àgọ́ àwọn ìkà ni Olúwa jẹ́ kí ariwo ẹkún ìbànújẹ́ àti ti ọ̀fọ̀ kó máa sọ nínú ilé wọn ariwo ọ̀fọ̀ ariwo ọ̀fọ̀ ni kó máa sọ kó máa sọ̀kalẹ̀ nínú ilé wọn ni kí máa pa kó máa sunkún bẹ́ẹ̀ ni bí ó ti fẹ́ ègún bẹ́ẹ̀ ni kí ó dé sí i bí inú rẹ̀ kò ti dùn sí ire bẹ́ẹ̀ ni ire kó jìnà sí i bí ó ti fi ègún wara rẹ̀ ní aṣọ àti ẹ̀wù bẹ́ẹ̀ ni kí ó wá sí inú rẹ̀ bí omi àti òróró sínú egungun rẹ̀ jẹ́ kí e, ó rí fún un bí aṣọ tó bò ó lára àti fún un bí àmùrè tó fi gbàjà nígbà gbogbo èyí ni èrè àwọn ọ̀tá mi láti ọwọ́ olúwa wá àti àwọn tó gbógun ti ọkàn mi tó gbógun ti ayé mi tó gbógun ti ilé mi ṣùgbọ́n ìwọ ṣe fún mi ọlọ́run olúwa nítorí orúkọ rẹ nítorí àánú rẹ dára ìwọ gbà mí nítorí pé tálákà àti aláìní ni wọ́n pè mí ọkàn mi sì gbọgbẹ́ nínú mi èmi kọjá lọ bí òjìji tó fà sẹ́yìn èmi sì wọ́n sì fi mí sókè sódò bí eṣú ẹkùn mi di àìlera nítorí ààwẹ̀ ẹran ara mi sì ẹ̀ ti fẹ́ gbẹ tán nítorí àìlọ́ra èmi dẹ̀gàn fún wọn pẹ̀lú nígbà tí wọ́n wò mí wọ́n mi orí wọn ràn mí lọ́wọ́ olúwa ọlọ́run mi ní mi gbà mí gẹ́gẹ́ bí àánú rẹ kí wọn kó lè mọ̀ pé ọwọ́ rẹ ni ó ṣe èyí pé ìwọ olúwa ni ó ṣe jẹ́ kí wọn kó máa gégùn kéègùn wọn kó sì máa padà sí orí wọn àkọ́n sì máa gbógun kí gbogbo ogun sì sí tiwọn ọlọ́run ṣí ogun ẹ̀yìn tiwọn èyí tẹ́ fi ja Fìlístínì olúwa ṣí ogun tó fi ja Gòláyàtì olúwa ṣí tiwọn olúwa ṣí ogun tiwọn ní orúkọ jésù olúwa ṣí ogun tiwọn ogun ẹ̀yìn olúwa fi ja gbogbo àwọn ọ̀tá mi ogun ọ̀tún ogun òsì olúwa fi jà wọ́n gbogbo ẹni tó kóra jọ pọ̀ láti fogun ẹ̀yìn jà mí olúwa fogun ẹ̀yìn jà wọ́n olúwa fogun jà ọmọ wọn gbogbo ẹni tó fogun jà mí tó fogun jà ọmọ mi gbogbo ẹni tó fogun jà mí olúwa fogun ẹ̀yìn jà wọ́n olúwa fogun jà wọ́n olúwa fogun jà wọ́n olúwa fogun ikú jà wọ́n ní àkókò yìí má ṣe yọnu sí wọn. Mm jẹ́ kí wọn kí ó máa bó ṣe ń gègùn wọn nígbà tí wọ́n bá sì wí. kí ojú nígbà tí wọ́n bá dìde kí ojú kí ó tì wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kí bá mi fi ìtìjú ọlọ́run jọ bá mi fi ìtìjú àti àbùkù wọ gbogbo àwọn ọ̀tá mi ní aṣọ ìtìjú àti àbùkù àti ẹ̀sín àti wàhálà àti ìpọ́njú àti ìṣòro ni kó bá mi fi wọ àwọn ọ̀tá mi ní aṣọ. kí wọn kí ó sì fi ìdàrúdàpọ̀ bu ara wọn bí ẹni pé ẹ wù. èmi ò máa fi ẹnu mi yìn olúwa gidigidi nítòótọ́ èmi ò máa yìn ní àárín ọ̀pọ̀ ènìyàn nítorí yóò dúró ní ọwọ́ ọ̀tún mi láti gbà mí èmi àtọmọ mi lọ́wọ́ àwọn tó fẹ́ dá ọkàn wa lẹ́bi àmín thank you lord olúwa gbógun ti gbogbo àwọn tó gbógun ti èmi bọ́lá fọláṣadé olúwa gbógun ti àwọn tó ń gbógun ti adébòkọlá gbogbo àwọn tó ń gbógun tì mí ní kọ̀kọ̀ ní gbangba gbogbo ẹni tó ń gbógun tì mí ọlọ́run gbé ogun tì wọ́n fi ìjà mọ́ gbogbo àwọn tó ń bá mi jà díẹ̀ àṣà àwọn àpáta mú kò dìde fún ìrànlọ́wọ́ tì mí díẹ̀ àṣà àwọn àpáta mú kò dìde fún ìrànlọ́wọ́ mi fáwọn ọkọ̀ yọ pẹ̀lú kò sì dènà àwọn tó ń ṣe nínú ibi ní tiwa. Hmm. wí fún ọkàn apẹ́ ìwọ ni ìgbàlà rẹ̀ kí wọn kí ó dààmú kí a sí àwọn tí ń wá ọkàn wa lójú ká sì mú wọn padà ká sì dààmú àwọn tí ń wá ìfarapa wa kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí ń wá ọkàn wa lójú kí a sì dààmú àwọn tí ń wá tí wọ́n kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí ń wá ọkàn tiwa lójú kí a sì mú wọn padà kí a sì dààmú àwọn tí ń gbèrò ìpalára sí wa kí gbogbo wọn kó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ kí ágẹ́lì olúwa kó máa lé gbogbo wọn kí ọ̀nà wọn kó sì máa yọ̀ kó sì máa ṣókùkù kí ọ̀nà wọn kó sì máa yọ̀ kó sì máa ṣókùkù bẹ́ẹ̀ ni. kí áńgẹ́lì olúwa kí ó sì máa lépa wọn nítorí pé ní àìnídìí ni wọ́n de àwọn wọn sílẹ̀ fún wa wọ́n wá rè sílẹ̀ fún ọkàn wa ní àìnídìí kí ìparun kó wá sí orí rẹ̀ lójijì àwọn tó dẹ kó mọ òun tìkára rẹ̀ ìparun náà ní kí gbogbo wọn kó ṣubú sí ọkàn ti tèmi bọ́lá fọláṣadé àti tàdébùkọ́lá yóò máa yọ̀ ní ti olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀ gbogbo egungun wa yóò pé olùwàtà ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tó lágbára jùlọ tálákà àti aláìní lọ́wọ́ àwọn tí fi wọn ṣe ìkógun àwọn ẹlẹ́rìí èké dìde wọn bí wá ní ohun tí àwọn kò mọ̀ wọ́n fi búburú san oore fún wa láti sọ ọkàn wa di òfo. Hmm. wọ́n fi búburú san oore fún wa láti sọ ọkàn wa di òfo. ṣùgbọ́n bó ṣe ti àwa nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ ní aṣọ wa àwa sì fi àwẹ̀rẹ̀ ọkàn wa sílẹ̀ àdúrà mi bí ọ̀rẹ́ àti àbí arákùnrin mi tiẹ̀ ni wọ́n èmi fi ìbànújẹ́ tẹríba bẹni tí ṣọ̀fọ̀ ìyá rẹ̀ ṣùgbọ́n nínú ìpọ́njú mi wọ́n yọ̀ wọ́n kó ara wọn jọ sí mi ṣùgbọ́n nínú ìpọ́njú mi wọ́n yọ̀ wọ́n kó ara wọn jọ sí mi àwọn ènìyàn kéèyàn kó ara wọn jọ sí mi èmi kò sì mọ̀ wọ́n pẹ̀lú àwọn àgàbàgebè tí ń ṣẹlẹ́yà ní àpèjẹ wọn pa wọn sí mi olúwa ìwọ ó tún máa wò pẹ́ tó olúwa ìwọ ó tún máa wò pẹ́ tó yọ ọkàn tèmi àti ọmọ mi adébùkọ́lá kò nínú ìparun wọn ẹni mi kan náà lọ́wọ́ àwọn kìnìún èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá èmi ó sì máa yàn lé àjọ pọ̀ náà má ṣe jẹ́ kí àwọn tí ń ṣọ̀tá mi kó lòdì kó yọ̀ mí bẹ́ẹ̀ ni kó má ṣe kí àwọn tó kórìíra mi ní àìnídìí kó máa ṣẹ́jú sí mi má ṣe jẹ́ kí àwọn tó kórìíra mi àwọn tí ń ṣe má ṣe jẹ́ kí àwọn tí ó kórìíra mi ní àìnídìí kó máa yéé máa ṣàtàyàbà má ṣe jẹ́ kí àwọn tí ń ṣe mi kí ó lòdì kó ẹ̀mí kó lòdì kó yọ̀ mí bẹ́ẹ̀ ni kó má ṣe jẹ́ kí àwọn tó kórìíra mi ní àìnídìí kó máa ṣẹ́jú sí mi nítorí tí wọn kò sọ̀rọ̀ àlàáfíà sí èmi àtọmọ tí mo bí ṣùgbọ́n wọn mọ̀ ẹ̀tàn sí àwa ènìyàn jẹ́jẹ́ ilẹ̀ náà nítòótọ́ wọn yanu wọn sílẹ̀ sí wa pé àwòjú wa ti rí èyí ni wọ́n ti rí olúwa má ṣe dákẹ́ olúwa má ṣe jìnnà sí wa rú ara rẹ sókè kojú sí ìdájọ́ wa àti sí ọ̀nà wa ọlọ́run wa àti olúwa wa ṣe ìdájọ́ olúwa ọlọ́run gẹ́gẹ́ bí òdodo rẹ kí o má ṣe jẹ́ kan kó yọ̀ wá má ṣe jẹ́ kan kó wí nínú ọkàn wa pé ọkàn pé bẹ́ẹ̀ ni àwa ń fẹ́ má ṣe jẹ́ kan kó wí pé àwa ti gbé mi e kí ojú kí ó tì wọ́n kí wọn kó sì dààmú pọ̀ tí ń yọ̀ sí farapa wa káfí ìtìjú àti àbùkù wọn láṣẹ tí ń gbéraga sí wa má jẹ́ kí wọn kó wí nínú ọkàn pé bẹ́ẹ̀ ni àwa fẹ́ má jẹ́ kí wọn kó pé hmm. jẹ́ kí ojú kó tì wọ́n kí wọn kó sì mọ̀ kó sì dààmú pọ̀ tí ń yọ̀ sí ìfarapa ti tèmi àti ti àwọn ọmọ mi adébùkọ́lá àjàjà àwọn tó ń wá ìfarapa wa àwọn ni kán farapa kí èmi bọ́lá má ṣe farapa kí ọmọ mi má ṣe farapa kí ẹni tó bá fẹ́ mi fẹ́ re kó má ṣe farapa jẹ́ kí wọn kí ó kí àwa kó máa wó fún ayọ̀ ká sì máa ṣe onídìdì tí í ṣe ojú rere sí òdodo wa lóòótọ́ kan máa wí títí pé olúwa ni kí a máa gbéga nítorí hmm, olúwa ni pé kí olúwa ni kí a máa gbéga torí pé ó ní onídìdì tó ń ṣe onídìdì sí no no jẹ́ kí wọn kí ó máa hó fún ayọ̀ kí wọ́n sì máa ṣe onídìdì tí í ṣe ojú rere sí òdodo wa lóòótọ́ kí wọ́n máa wí títí pé olúwa ni kí a máa gbéga tí ó ní inú dídùn sí àlàáfíà tèmi bọ́lá fọláṣadé ti adébùkọ́lá sarah àtàwọn olólùfẹ́ mi àwọn wa yóò sì máa sọ̀rọ̀ òdodo àti tìyẹn ní gbogbo ọjọ́ àmín ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà látètè kọ́ ṣe ó mẹ́rin ṣèṣeyé bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín ọlọ́run mo fẹ́ gba àdúrà nísinsìnyí ọlọ́run tó dá ayé àti ọ̀run ọba tó ju ọba lọ ọba tó fi ọba jẹ àwọn àdúrà tí ayé mi nílò tẹ́ fẹ́ kí n gbà lóru òní olúwa fún mi àwọn tẹ́ fẹ́ kí n sọ olúwa fún mi ní agbára olúwa gbẹnu mi sọ̀rọ̀ má dá mi dá òrùn ọmọ níṣẹ́ fàyà tí òwò kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi ìjà alágbára olúwa dìde fúnrànlọ́wọ́ mi ó tún àkókò nísinsìnyí orí tí bá ti lọ sí ojú ogun pẹ̀lú yín aṣẹ́gun ni èmi ṣe ní orúkọ jésù agbára ìṣẹ́gun olúwa gbé sínú mi lọ́dọ̀ ayé mi pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ agbára kò ṣeé fi wọ́lẹ̀ agbára tó máa ń fi àwọn ọ̀tá ṣẹ̀sín agbára tó ń kan ọ̀tá ní àbùkù agbára tó ń pa ọ̀tá sọ̀nà lórúkọ jésù olúwa sínú mi gbé sínú ayé adébùkọ́lá agbára tó ń dá padà sórí oníbi tó ń dá padà sórí ọlọ́fà agbára kò ṣeé fi kò ṣeé yájú sí i lórúkọ jésù la tò sínú mi lónìí olúwa gbé wọ̀ mi olúwa gbé wọ̀ àwọn ọmọ tó fún mi mo ṣe insurance mi nínú ẹ̀jẹ̀ jésù mo ṣe tadébùkọ́lá tèmi nínú ẹ̀jẹ̀ jésù èmi ò mọ àwọn tó fẹ́ mi mo jù wọ́n gbogbo àwọn tó fẹ́ mi fẹ́re ní kọ̀ọ̀kan àbí ní gbangba lórúkọ jésù mo ṣe insurance gbogbo yín náà nínú ẹ̀jẹ̀ jésù kí ààbò ọlọ́run kó dájú lórí yín èmi ò mọ̀ yín o nítorí pé ọlọ́run mọ̀ yín gbogbo ẹni tó fẹ́ mi fẹ́ ire ire kó jẹ́ tiyín gbogbo ẹni tó sì fẹ́ bí fún mi mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bí fún èmi àtọmọ mi lórúkọ Jésù ibi kó wọnú lẹ́yìn ibi tó ń lọ ní àkókò yìí kó wọnú lẹ́yìn ikú tó ń lọ ní àkókò yìí kó wọnú lẹ́yìn ikú tó ń pa ní lákòókò yìí kó pa yín gbogbo ẹni tó ń wá ibi fún mi lórúkọ Jésù ẹ máa ṣègbé sọnù ẹ ṣàìsí lórúkọ Jésù gbogbo ẹni tó tẹlẹ̀ tó sì ń dáná ogun sí mi lórúkọ Jésù ilẹ̀ kó bẹ̀rẹ̀ sí jìmọ̀ yín lọ́sẹ̀ ọlọ́run tó dá ilẹ̀ ọlọ́run tó dá òkè ọlọ́run tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ gangan nílẹ̀ mo gbàdúrà ọlọ́run mo béèrè ni ẹ̀yin ti sọ pé kẹ́mi béèrè ó fi fún mi gbogbo ẹni tó tẹ rẹ̀ tó wà lórí ẹsẹ̀ rẹ̀ tó sì wà ń gbógun ti èmi ọmọ rẹ̀ tí ẹnikẹ́ni kò tọ́ tí ẹni tí ẹ̀yin fúnra yín tọ́ tó lóun wá ikú mi àbí tó wá ibi fún mi tí òun fẹ́ kò fọkàn balẹ̀ fún mi tó lóun máa fi mi ṣe yẹ̀yẹ́ àbọ̀ máa fi mi gbolẹ̀ ọlọ́run jẹ́ kí ilẹ̀ náà kó jì mọ́ wọn lẹ́sẹ̀ ọlọ́run yẹsẹ̀ kó lẹ́sẹ̀ wọn ikú òjijì ikú wẹ́rẹ́wẹ́rẹ́ ikú kíákíá ikú ẹ̀sìn ni kò fi pamọ́ mo gbàdúrà gbogbo ẹni tó ṣe ogun tìmí lọ́jọ́ tó ti pẹ́ mo gbàdúrà fún gbogbo wọn lónìí o ogun tó ju ọjọ́ orí wọn tó ju ìkárísímà wọn lọ tó ju ìmọ̀ wọn tó ju òye wọn tó ju agbára wọn ọ̀run gbé tiwọn lórúkọ jésù ọ̀run gba igi ogun mọ́ inú wọn gba mọ́ ayé wọn olúwa já wọn sí ìwòwò nítorí pé yèké pòṣó tayaba nítorí pé yèká pàṣántàyà mangabo sòtẹyẹmà mo gbàdúrà ilé ní ìwòwò ní orúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó wà tó wà tó wà nínú ilé rẹ̀ tó wà lórí ayé tirẹ̀ tó lóun ò ní jẹ́ ìsinmi òun ò ní jẹ́ ìgbádùn gbogbo ẹni tó sponsor ogun tèmi lórúkọ jésù ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò ọ̀run bọ̀ sí ìwòwò esther board <laughs> ẹ fẹ́ kú ẹyin ẹ fẹ́ kú yéèké poso tayaba gbogbo ẹni tó dáná ogun tèmi anybody that sponsor war against my life oh my god expose them disgrace them destroy them bàbá mi àti ọlọ́run mi olúwa já wọn sí ìwòwò gbogbo ẹnikẹ́ni tó gba sí ogun tìmẹ́ lórúkú lórí ọ̀rọ̀ mi ọ̀run já wọn sí ìwòwò ọ̀run pa wọn tọmọtọmọ ẹni tó bá ní kó máa stage show fún mi pé kó máa bú mi níbẹ̀ àtẹ̀ntọ́ pè wọlé gbogbo yín pátá ọmọ yín kó máa sọnù ọ̀fọ̀ ọmọ kó ṣẹ̀yìn ikú kó pa yín ìbànújẹ́ tó ní bá ilé yín lórúkọ jésù ẹ ò ní gbádùn ẹ ò ní ṣerere gbogbo ohun tẹ kójọ lọ́jọ́ ayé yín tó pa yín láyọ̀ kó bàjẹ́ mọ́ yín lójú ẹ ò ní yọ̀ mọ́ ọ̀run báyọ̀ yín jẹ́ màgébò sotaya pásítọ̀ tó bá dá sí tó bá gbàdúrà lòtí ayé mi ó yá gbọ́rọ̀ olúwa ó yá gbẹ̀dànù ọ̀run kọ́ ọ̀run pààyàn tìlétìlé ọ̀run pààyàn tọmọtọmọ so shall <laughs> ẹ mọ anything <laughs> ológun ni bàbá mi <laughs> èmi tí mi ò ní ẹni tí mo fi ẹ̀yìn tí mo fi ẹ̀yìn tí àgbélébùú nìkan tí mo ti ara mi sínú ẹ̀jẹ̀ Jésù tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run tí mo gbé mi tí mo gbé jẹ tí mo sọ ara mi sínú Ọlọ́run nìkan tí képo sota panaya magebo sota mambadera nabo seteye kapama magaba seteye ma gbogbo ẹni tó bẹ́ẹ̀ sábàdù tèmi gbogbo ẹnikẹ́ni tó wà nídìí ọ̀rọ̀ wọ̀nyí lórúkọ Jésù gbogbo ọmọ yín kó máa wọ́kú lójú yín ẹ máa ṣọ̀fọ̀ ọmọ ẹ ò ní yàmọ́ lánàá mo gbàdúrà yìí wòwò ọ̀run bọ́ wọn sí wòwò ọ̀run bọ́ wọn sí wòwò àṣírí wọn kó wà níta gbangba ọ̀run tú wọn ọ̀run tú wọn má nígbà tí <laughs> olúwa nígbà tẹ́mi bá tiẹ̀ tún ronú kúwàdà pé kí ẹ bá mi tú àwọn ẹlòmíràn tẹ́mi ò bá mọ̀ wípé ẹ̀yìn àwọn ló dìde ṣe ogun ṣe mi olúwa má má má gbà <laughs> ó ní ogun tí mo bá tẹ bá mi dè tí mo fa ìmọ̀ kan tó ọlọ́run mi ò bá mi dè wọ́n láde pa I'm going to change the topic of this prayer. This is prayer, but I'm going to write a checkerboard on it. Yes, Magabo yaba. I'm going to write it. You are a terrorist. But going to get terrorist here. Yekepo Sota. The world must know you. Magabasa. Emiti ti fi ara mi ṣe fún Ọlọ́run. Gbé kó expose yín. Gbé kó disgrace yín. Yakapo yaba. Men, mm, you are evil. yàbọ̀ sọ́tàyàbà ní bá ti gbàdúrà tán mo tún máa jáde wá ẹ̀yin ẹ kú no wicked no peace for the wicked ó ní ẹ má ṣe gba ìkàláyè láti wà láwùjọ láti wà láàyè má ga bó sọ́tàyàbà ẹnikẹ́ni tó bá ti gba ìkàláyè ẹnikẹ́ni tó bá ti support evil is evil yekepo sotayaba ẹnikẹ́ni tó bá ti support evil is evil yekepo and for this moment i don't want anybody to send me message i don't want anybody to call me unless ẹni tí bá nílò máa pè é ẹni tí mi ò bá ti pè don't call me don't send message to me tó o bá fẹ́ ṣọ̀fọ̀ tó o bá fẹ́ kúkú òjijì tó o bá fẹ́ kọ́lọ́run pa ẹ́ yèké poso tayaba I don't want any call from anybody at this moment If you want to write anything, you write it under my chat. You write it on my Facebook account. I'm not afraid to bring anybody there. And kí àgbáyé kún ọba wa béèrè. Bóyá wọ́n bá kúrọ́ mọ́ wọn. Anybody tó bá fẹ́ gbé tẹ́nìkan bá sọ pé tòtò rẹ̀ wọ́n máa lọ bẹ̀ àwọn kan. Anybody tó bá fẹ́ gbé mo ti dárúkọ àwọn kan tẹ́lẹ̀. Mágàbò so tayaba. Àṣírí yóò ní bò. Yéèké bò so tayaba. Àṣírí yóò ní bò. Yéèké bò gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin. Tó bá lọ máa fi mí wọlẹ̀ láti máa gbókùn níbì kan. Àṣírí yóò ní bò. Mágàbò so tayaba. Ọ̀run tú yín yín gbolẹ̀ lórúkọ Jésù ọ̀run pa yín tọmọtọmọ ikú tó wà lágbàáyé kò pa yín kò ní lọ ọ̀run tó bá pa yín you will get to your home yes ẹlẹ́ẹ̀pọ̀ you can nobody can get you you can get into you but the the this àìsàn tó wà nígboro àti ìbínú ọlọ́run tó ń lọ àgbáyé ó máa rí ṣìyín yeke poso taya when i was praying that about six months ago tí mo bẹ̀rẹ̀ sí gbàdúrà ní àti august tí mo gbà títí di february mo gbàdúrà mo ò sùn lóru kì í ṣe pé mo gbàdúrà tẹ́lẹ̀ mo ò sùn títí for good like six months mo fi ń gbàdúrà ni mo fi ń ké fún ọlọ́run ẹ ké ẹ ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ni kò sí yàrá ìyá ẹnìbọ̀ tó fún mi lówó many people steal for me many people steal from me ẹ wá ní mi èmi ẹ máa dákẹ́ lórí yẹn ẹ sábọ̀dù lọ nàìjíríà ó lọ gba owó lè dí wọ́n di ìtẹ̀ wọ́n di ogun ẹ wá ní kékan ẹ fẹ́ lọ gbọ́ wọn wọn bí ìyálàyà anybody ni mo sọ màá gáàbò so màá gbàdúrà màá tún jáde màá tún sọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ní pé ológun ni olúwa ológun sì ni orúkọ rẹ̀ yes. Hmm. You a terrorist anybody tó bá fẹ́ gbé tó bá fẹ́ gbé gbé anybody bí anybody ẹni tó bá tún pè wọlé ọ̀nà máa pé mo wo ṣáàtì olórí burúkú ẹ̀ máa lamọ́ ìwà lánàá ó ní pé èmi Auto Boofalo kì í yẹ̀yẹ̀ lòmè orúkọ tó bá wù yín kẹ́ pè mí ó ní òun ti ẹnìkan pè wọlé ó lọ́mọ olúkàrẹ́ lòun òun máa gbé gbogbo àbúrò mi kan tọ́pẹ́ ó máa sọ gbogbo dátà dátà mi kò sí ní tí dọ́pẹ́ ò mọ̀ nípa mi òun mo sọ lórí Facebook àwọn nǹkan mi wà tí mo sọ lórí Facebook tó yẹ pé àwọn mí gan tí ò mọ̀ bìkọ́ tọ́pẹ́ gan sì kéré ó máa lanu ó máa máa wò ni èmi ò ní anything tí mo fi pamọ́ bẹ́ẹ̀ ni mo sọ ti bàbá mi mo sọ ti ìyá mi mo sọ ti gbogbo ilé mi ẹni pé wọ́n gba wọ́n gba kinní kan lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ dá padà ní Canada ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn ta ni wọ́n fẹ́ kò níwèé èmi fẹ́ kó lọ sí ìlú bìkan gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn tán kàn ń sọ ẹ̀wọ̀n wọlé yà lọ sọ̀rọ̀ báyìí wọ́n ti fẹ́ ṣe kíní kan tó o bá fẹ́ máa fà àwọn èèyàn pa yín ẹ fi pa àwọn tó bá wù yín pa èmi you cannot do that to me yálà yà ẹ sábọ̀dù bàbálà bàbá ẹ sábọ̀dù wọn ò bíire àwọn tó bá ń ṣe nǹkan burúkú sábẹ́ ètò ọ̀run àwọn náà máa bẹ̀rù wọn tó o bá ti ṣe ìkà tó o bá ti ṣe búburú ò ní bẹ̀rù tí ibi bá ti wà lọ́wọ́ rẹ o máa èmi olólòdòdò yóò láyà bí kìnìún kò sí burúkú lọ́wọ́ mi and if you plan it for me that even will be your portion bẹ́ẹ̀ ni yèké poso tayaba. terrorist is not allowed in the world the whole gbogbo wọn tọkọrọ àwọn jọsọ Facebook tó mọ máa go after people ẹnìkan ìyẹn sọ̀rọ̀ lánàá ó ní you ah, know that i'm afraid of you ìwọ dokas <laughs> kì í ṣe bíbá yóò ṣe ọ̀rẹ́ i'm going to be going now after some minutes I will come back because this is this is prayer this is just for anybody just tó tí wọ́n bá gbéṣẹ́ kan fún ẹ don't just mention my name in anything i don't want to hear your name kì í ṣe pé mo bínú àbí torí anybody don't mention my name don't mention my name mo sọ don't mention my name ó sọ níbẹ̀ yẹn gbà tó ṣe tán mú mi ẹ Auto Bola òun ẹ ó gbà fún torí àdúrà tó ń gbà mi ò mi mi kò shut up ẹnu ẹ tẹnìkan bá ń fún ẹ ní tó fún yín ní script pé mo sọ pé ẹ tó pé mo sọ pé mo like àwọn kan tó tó nìkan báyìí báyìí wọn bá fún yín ní script kan kẹ máa yà kẹ máa kọ nítorí just mention my name tẹ́ bá fẹ́ kú kò jìjì because mo tún ti wà náà báyìí mo lè má jẹun mọ́ for twenty one days oúnjẹ wà nínú ilé o màá béèrè ní ọwọ́ ọlọ́run màá bínú takùsí ọlọ́run lọ́run màá jókòó mi ò ní rí ọ̀run mi ò ní bọ́ta màá dẹ̀ máa béèrè lọ́wọ́ yín mo gbàwẹ̀ ní gbogbo nǹkan ni mo fi gbàwẹ̀ yẹ́ẹ̀kẹ́ bó o sọ̀tà màá dẹ̀ sọ fọ́lọ́run tí n bá fẹ́ kò dẹ̀ ní ó máa ọmọ ẹ̀pẹ́ ọlọ́run wọ̀n àwọn kan nísìn wọn ò fẹ́ gbọ́ ayé yẹn á bàjẹ́ sẹ́ ayé yẹn á ta sẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé bẹ́ẹ̀ sọ pé mi ọmọ arógunmáṣá ibi tí ọlọ́run ní kí n wà ní àkókò àti sáì ni mo wà yes because ó mọ̀ pé tí n bá wà ní nàìjíríà kì í ṣe ogun ti nàìjíríà nìkan ogun tẹ̀yìn orí facebook lè máa yọjú bẹ́ẹ̀ ni ni ẹ̀kan náà ni ẹ̀kan báyìí náà ni ẹ̀kan báyìí náà lọ́lọ́run gbúdọ̀ palẹ̀ ogun mọ́ palẹ̀ ogun mọ́ lórúkọ bàbá mi ń jẹ́ aláàfin ọ̀run tó ju gbogbo aláàfin ayé lọ ọba mi kò ṣeé yájú tí kò ṣeé rí fín ọba mi tí ó lágbára ju gbogbo ènìyàn lọ tó dá òkè tó dá ilẹ̀. owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà anybody tó ń kọ́ mẹ́sọ̀ mẹ́ni mẹ́sọ̀ mẹ́ni mẹ́sọ̀ mẹ́ni àwọn tó bá fún yín ní script kankan máa ya script òṣì tẹ́ ẹ bá mọ̀ pé terrorist lẹ́ ń ṣe gbogbo yín one after the other ó ní kì í ṣe pé òun ò mọ̀rọ̀ sọ o òun ò lè kó sí òun ò lè face mi wọn ò bí ìyá ẹ̀ tó bẹ̀ mọ́mì ẹ̀ wọn ò bí tó bẹ̀ wọn ò bí mọ́mì ẹ̀ tó bẹ̀ ìwọ ìwọ face mi gbogbo àwọn tí máa face báyìí gbogbo ló wà ní list mi gbogbo àwọn tí máa face gbogbo yín yẹn ìṣàwùrù nìyẹn tó fún ẹ ní list gan kò lè sọ òun ò ní lè dúró wò àbẹ́ òsínwó dànù ni ẹni tó fún yín tó ń ya gbogbo òṣì yẹn kò nílẹ̀ dúró wò. ẹ ń ṣèkà ẹ ń ṣèkà nǹkan burúkú ẹ ń yọ ẹ ń ṣe pàápàá ẹ ń ṣèkà ẹ ń ṣe pàápàá ẹ ṣí ere ní. ẹ ń ṣèkà ẹ ń ṣe ẹ ń ṣe anybody tó bá wu ẹsàbọọdù kó gbé kó blọọgì ẹ tó ń gbé síbẹ̀ yẹn pé ẹ sí is the leader of them kó máa blọọgì ẹ lọ torí pé ó ti gbé àánú òjò wà ń bẹ̀ sí kó máa blog anything tó bá blog lọ èmi náà blog òun èmi bọ́lá fọláṣadé mo ṣe èmi èjò bóun ni you can a ní fún tí ẹ lè bring some people down for for you can bring me you ó lè fi mí dàgìlẹ̀ fún ẹnìkan ẹ fẹ́ kú bẹ́ẹ̀ ni mo sọ tó bá ti bú gbogbo yín tán ẹ máa ní kó lọ bẹ̀bẹ̀ mi bó ẹ bá jẹ́ géèmù mi ò èmi ò ṣe géèmù yẹn ẹ bá jẹ́ ẹbí tìlẹ̀ ń ṣe èmi ò i'm not partaker of it and mi kó jẹ́ mi ò la mi ò la mi ò la géèmù yẹn. yes daddy i say thank you for this moment i worship you because nobody like you hallelujah be unto your name in jesus name i cover myself once again with blood of jesus my daughter with blood of jesus olúwa mo ń lọ sínú ayé lónìí olúwa máa bá mi lọ gbogbo mi tí máa fẹ́ ṣe lónìí olúwa bá mi ṣe àwọn àdúrà tí mo ní mo nílò táyé mi túbọ̀ nílò ṣe olúwa máa fún mi ìmọ́lẹ̀ mi lẹ jẹ́ ayọ̀ mi lẹ jẹ́ àná mi àti èní mi ọba àná àti èní ọba títí ayérayé thank you father because you answer prayer this morning i soak my people my well wisher anybody that wish me well i soak them with the blood of jesus my daughter at this moment only my daughter i want to pray for but ẹnikẹ́ni tábí nínú obìnrin tó bá wà nídìí ọ̀rọ̀ tó bá wà nínú ogun yìí mo ní kó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 I shall dwell in the house of the Lord forever and ever amen. èyí tó bá tiẹ̀ tún gbé lánàá mo rí pé DKY gbé kan <laughs> màá tiẹ̀ tún bá ṣí ẹ̀ sọ́dọ̀ mi ẹ̀ tí mo anything anything you carry anything you do I will help you to share it also bẹ́ẹ̀ni <laughs> tí ìlú ò bá jagun bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́tù <laughs> ẹ̀yin tẹ́ ẹ ti ń gbógun tèmi lọ́jọ́ tuntun pẹ́ you cannot be sponsor war against me and then you want to be have a settled life you cannot it's not possible you cannot you cannot it's not possible ètò tún tí DKY ṣe yẹn màá tún bá gbé màá tún bá ṣí ẹ̀ sọ́dọ̀ mi ẹ̀ mọ̀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 thank you jesus thank you lord thank you lord jesus name. mo ń bọ̀ wá ẹni tó bá ní má dé ò ní dé bá bẹ́ẹ̀ ni ẹ ṣí ẹ ẹni tó bá ti ẹ ṣí ẹ hmm. ẹ ṣí ẹ.